ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته يا قوم يا أناكي ọmọ ẹkẹrẹ nyẹ wọn yàtọ ẹni ẹkọrọ àjẹnàkẹ ànyẹ ẹhẹnà ẹni ramadan awàwẹrẹmẹ ẹni hɔ ramadan awàwẹrẹmẹ ẹra fourteen thirty seven anakun tó mọrin sọlọ lọwọ alẹ sẹlẹm ọmọ mi hijira hɔrọmọ kan náà medina. dọsịrị hụ iwu ihe na-eke anyị awụrụ na ịnụ ọhụrụ na anyị ịra 2016 ee nisoro na ọchịa abịa na ọsịa tụlụ ọkị a ahụnụ jee na ni ere ọnụwọ ịka ọnụ mmadụ na wataala aga ka mụta ka eyi na alaiha mutakabilin ke azina ika ene hinal janna meju enwome anaika wasabikun sabikun anaika ene kwabiri anaika ene guromori anaika eba ina ndoki mutaki ina alaiha eba benwo bayire aga anaika obe aga nwome anaika mewa mutakabilin daika bemani bi ke ngoni inshallah ibe nyima ene aya anaika o oh, sasa na na'am أعوذ بالله من الشيطان الرجيم من همه ونفخه ونفسه يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكتوب نعم ربنا وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفه ونفسه دم ربنا وتعالى دايك إن أمم أنايك أنايك أنبعنا أنايك أنلا دويد دايك أن أبيلم أنايك أن قدام ربنا وتعالى نعم لك يطوف عليهم ولدان مخلدون Omu ka na-wetaara o kubi ji karawa izuui a na-eka a ve ni maa i a na puorun. Doki a ke wulidem jemu walet asma nke o ke eh, eh, gilman o je gulam gule. Doki ya tuufu alehi ayi ya tara dudu alehi o ma ni be na mọ ni jezi nan ala sa ala ma yasa sa o ma yaka ayi ni o higi na da ni na ko saro bo da ka ena gan daga waldan muhalladun yani wahum gulmanu shabab annabi uzwiya muha ana ke inna muha na yan idza ra'aytam iju wa man li hasibtam lulu am mansura lulu kai asman ke isa gold yani jiwri ana ka amma ana zan nyenge nyenge aweme lijimalihim wa safaihim ọka gubi uzozen ni atoyin ni anaikaye enen ni etetere epeo wakasorotin wa intisharin atoyi rona ika enero atoyi garahi inni ayi mogowa ya na ika ewa dawije naka idara aitahum iju wa man rewa ayi ra'aital wildan as'a yani wele jene da asman kai tahsibuhum wele wa kai be asman ke enyi obe anaghị jiuri anaghị ka ịbọ ma na ji ila mana ma na ji ngiri ngere dọka anaghị ka anọ mịa fakaifa bisaadati fakaifa bisaadati yani ọna akwụwanye anụ mmụzọ na wataala ọnụ ma ni meji nani kaye ene ni oyi hekewa en mmeba ya de arho mustafa al-adawi dakwa ko wasafa waldanu bi annahum مهلدون لبيان أن الحرم والسيف لا يتصرب إليهم كأهل الدنيا وكما سبحانه وتعالى أجوانك يعني أزوي أنور يعني أزوي مها أبن كي بأنهم مهلدون كأن بنبا ديارانا بورو أو منايك أبسنهن الجنة يعني أبن ميبان أو يسزمها كي أن الحرم إسانا هبرا والشيب أتسنى هدار نيوا لا يتسرب إليهم أن سنعم بك أن نيوا كأهل الدنيا أم يسمن كي أذا أنا كإني هنا هنا فأهل الدنيا قال الله في شانهم أولا نايك أني هنا هنا نمرنا وتعالى أو كأن لا كي الله الذي خلقكم من ضعف أنا ومري أنا كي أو تناون من ضعف هون أيكم

yani wa mane re enyi umaya tamurru alaihi hatta yabda fi da'f wal inhiyar dure kai ojana ma san especially ala me kwa ora wele nuka dure ko ora ora yele ka ajani onyene dure ka o yana na ma na no jine ano sọka sọma bada zalik fil inhinai awa wẹrẹ mọnà dúró ká ọdún lọmọ eh, ẹ igu bọọsù sẹ àdányé seventy five years ọdún ọkùnrin yẹn fífẹ́rẹ́ náà lọ́nà ní seventy five years 80 years dúró ká bọ́ọ̀kú mọ̀nà káhírù sẹ́ni. àmọ́ awa wẹrẹ zinal janna وحلمها الذين يطوفون على أهلها أنايك أنبي جزيك كالنايك أين الجنة فهم مخلدون في سن واحد أنبا ورن يقول دين لا يكون لا يكبرون أنبي لهنا ولا يشبون أنين ولا يحرمون أنبو لكن وهيك أنا يكون وزنا وتعالى أغاك يطوف عليهم ولدان مخلدون يعني أغاني إزوي أمها anaika eniwe kara naika ahinal janna agobe do meka ene hinal janna den ne nyango se enwo me hon isanaika ene korwa no mo no wa taala la ka ka eba manne jesi eye jesi ememe jesi bi akwabin eba se kọpụ ọrụwa wa abariko kọpụ nrimini ya ni fama job wa kasin min ma'in ati kɔp ana yi ka ye vamani ki yani e, kɔp ana yi ke etiyaase saabɔ dan donc ala la la a ke a kuwa ɔnɔ pɔɔtu yi handun la aidi laha yani kɔp nan ɔn nyuwɔ. والأبارك أولي أبارك هي التي laha aidi أنا بكوف أنا kọ́ọ̀fọ́nà ọ̀nyọ̀wọ̀ dọ́kọ̀ káàtì mímá in kọ́ọ̀lá bàdọ̀ ahlùlẹ́n yàní ipa in ọ̀nà yẹni ẹ̀ka híyà homro sọ́fíà yàní ọ̀káàtì mímá in ọ̀nà lórika ipa in ọ̀nà yẹni ẹ̀ka kẹ ìsọ́nà hí káàs ẹ̀ẹ́bọ̀nyẹ ìsẹ́ àyìnà ẹ̀ẹ́bọ̀nyẹ sọ́nà ìka àbà yọ àkà ana ndako kasan min ayin yani ko kona ikai ichi aka hiyan yani hiya hamru safiya ono bi tiana ikai ichanon ichiya na ika oni wa min al ulama man qala doka anyina rohenne ana ikai aga kai إن الكاس أو الكاس لا يطلق عليها كاس أنما هي كاس أسمع كما كان إلا إذا كان المليئة بالشراب أي جاء نسنا كاي آبا هي ناي كاي إسنا نبيهن أما إذا كانت فارغة فلا يطلق عليه كاس أما هل نبو الزوابن أما هذا كاي كاس يعني تملا أو جاب ana ndo ma subhanahu wa ta'ala dake aba man eko he mal eh, eko era eh, hunal janna yani al muqarrabun yani abi abani ezwe ezwe o muha ana man ko ko porowo ko na ani joge nan ani ko boboro nan ani tombla mu different kind of cup ana ka then ichen wuchen ma ka anọ nọ ka ọnọ wiche na ika asọfia ọnọ wiche na ika ọnị na-ewe enwuri mi eche ya na ika azehu ina ọnọ ọnọ dole kan wasu na wata ala ọ ma ejiwe eche na zaka emiche na ya ka la yusaddao na anha ha wala yanzu wala yanzu fon eche ya na ika e ọzọ mi gwe ọrụ lọ sere sojala wala yanzu fon dọ ma rẹ dọ oye ko were che ya non we go che do we go ko so ame yeni we oye but echi eh, abla ibn abbas ni ha riwaya na dahak o da hon wan be ok echi ya honon oni arba'atu hisal oni quality ena yani the first quality of o me so jada me

ogweche oche chehu ebekwa aka ọkụnye nwechi na lahe o ọnụ na ahịrị ajana na ka ọnọ ọkọchireche wẹrụram nene bikọs ọkụ ịra ya na ọkụ ịra aga ọnọ nure ka ogwechi onye nwe uheche dọọ na seta kọta líle bí a sùn nínú rẹ̀ yọ a abọ́ ní yẹn mìíràn náà nǹkan sọ́wọ́ èkìlẹ̀ na agwọba agwọta eni karakteristiki echenon ọbụ alkoi yani oyi here ana ndure ka ya ohwe ti o cheche hu don nya ihe ha onya so so enyi ko ni bi ni le ko le we ti poro don ahere so that's na na onye he he ọ na ka ka ne ya abiza ya na aka e che che huda ku we na ka we he he ya ba ama e che no na mo zona wa taala o ko mo ene ane na janna ọrịa na enyi enyu me go polo di le so enyu me dị asịrị akwụkwọ ịlọ. نقول لكم سبحانه وتعالى أم يجوي أوكي مثل الجنات التي أعيد المتقون أفجوي آل جنة أنا كأعيد المتقون إيه تنياد تيانا المتقون إيه يعني ويهم سبحانه وتعالى دوك الجنة نا آني فيه أنهار من ماء غير آسن آني أكوها إني نان أنا إكاي إني نان أوبارا تيرا نوبارا أو دارا نوبارا يعني سن natural state

omuli oye omeme bame ere no ehana na bukai innama amruhu idha arada shay'an an an yakula lahu kun fayakun yani yodo mo leo mori oben ijos kisanya nyome do ka kai manu ya esano ndo oya dama subhanahu wa ta'ala laku wa anharu min hamrin lahzatin lisharibin ani okuha ana ikoku he chawen anaghịka orenegwe ewe ọdị izei egwe ọda ma ewechie ọnụ nnaịka na-ewe na n'aka wee gwe enyere ọrịa ama kwukiche tanara ma ọrịa ala ọnụ ama gogogoro ya tedo jira daala bọtụ ọ dịrị ka ya abụọ na-egwe gogoro da ya anyị na ekwa ọrịa da ya awa ọkwa awọ dịghọrọ ma aga anyị tesu ya ahụ

wewe leze we ana nule kai okwo mori on ebe chi e na honon tete agolo kai anyi ne ne hu na janna Nyama subhanahu wa ta'ala laka wa marabin wa anharu min asali musaba an eho anaika eho non is very pure ebe usuga ebe on ebe adulterated eho lako walahum fiha min kulli samaratin wa maghfiratun min rabbihim yani aljanna na en no levin yani isuhuri ni mafakiyatun mimma yatahayyarun yani e nawin min kulli samara ya betu turi ni anu waye ati oije be nuhu nuhu mbori yani nama subhanahu wa ta'ala dasika ọmọ ni sẹrẹbẹ dọrẹ si eniyan sọ kaman huwa hɔli dofin naa ati asman kẹyẹ náà ika ẹmẹ rẹ ra ẹni rẹ dáyé kisi ní ilé ìwúzọ wọsọ kó ma anhamima enyilẹ eyẹ ehun pakọtọ ama ahun yaani enyilẹ ne yẹ wẹ abiri wẹ ni dẹ ojọba yìí lọnà. amokomoriyo ehehu ehwenyela ihyono wayuskauna fiha kasan mizajuha zanjabila abaso ubehu eche anaikaye eyavahura daiki jinja zanjabila onamani vahura anaikaye wewio dameo ana wai kono mazana wa ta'ala ana ga ke yutafu alaihim buldan muhalladun na aqwabin wa abarika na yani ebe ke shekara wa ezwe ana ikai ozwe ya muha muha yani ezwe ya muha yabe de mana nwa odede de wose ko forowo ati job ati tumbler nu ha eni ko fure ri ni mo ge bayon ana ika da mani keke ya ona ndure ko mo zona wa taala eni sura sa doka ava mani sha yani yutafu alaihim bikasim min ma'in ava mani sha yani eche yani wọ́n tọ́ fọ́lé abáfi jẹ̀sí kárawà bí káàsìn lílé tọ́mbla ilé kọ́ọ̀bọ̀ náà ìka mímọ̀ in ìkì akáhàn bẹ̀rẹ̀ dọ́ọ̀hún dọ́mọ̀ náà wọ̀tàn lázà ti lè bí dọ̀bí ní ìgbé dọ̀hún dẹ́wọ̀dẹ̀ yìí yàní ẹ̀mọ̀ náà bá sọ́rọ̀ sọ́rọ̀ yàtà ọ̀nà kì láàfi ha gọ́ọ̀lùn ẹ̀wọ̀n ìkì ní àkà láàfi ha gọ́ọ̀lùn ẹ̀yìn ka ọ̀nà ọ̀záwanyẹ dọ̀ọ̀wọ̀ zọ wala hum anha yunzafun yani ichenon ere ba ya na kai we ju we ko so aka ejani da da le kai da da kai mon ko ne we agwa so ne yam tu as agwa so ne lure yani we lure yo da wa ya bon isa da ka we lure du wanya mu so problem out a we yi da ka wa won na hu na a onye we jonya on en maru li hian boda baba dare hin ola se kero na ka ero ka wona dare hin do shon ze weche do ne weche do la yani e na da we ho en al na ka enyi ezama enyi mkata ana awa ya ka na ke zu na aljanna ana kunya wa kai onu minya ngume dima ŋuni aljanna na so agbawa oni ke ya hei ini kai ime me nyang masa wadi dia mukara yani onam dure ka umuri aga ka emu e chanan anaika adabe hun aljanna la yusabuna bisuda min jura'i tanawalha yani uzei wa era sala sozo era ba mekai esana he oya ani anaiki oda oda so ko iswame ọ̀rẹ́mìnà tó bọ́ sọ́nà wàtàlá ọ̀rẹ́mìnà ìka ẹ̀mọ̀nà ìwétẹ̀ náà ààrẹ́yẹwà wọ̀fà kíyàtín mímà yàtà hàyàrùn abáyí fruit abáyí suhu aná ìkáyẹ̀ ẹni suhu náà ẹni ẹ̀yẹ káyẹ̀ ẹ̀nà sẹ́yà ní ọ̀fà kíyàtín yẹni ọ̀nà bẹ́ẹ̀ náà kẹrọ which means different kind of fruit yani anyi etuturini ni azuma kuma subhanahu wa ta'ala aw ma ka ayi zatu muhammad sankai wala hum fiha min kulli thamaratin wa maghfiratin min rabbi en noben yani surini ni anu waye ati oje we hunu bo mu yana o mo lona subhanahu wa ta'ala onu wadari hen yani anyi inne aljanna etoto ilerinyi anaike eja ne bi adam eware hona ana do mo na taala da ka nsura ka kuni sura ka yutafu alaiha bi sahafin min zahabin wa aqwabin yani aba fi jesi karawa enya anaika e ba me ho ni golin atekob wa fiha ma tastahil anfus ene isa enyonon an isa na ikaye o zaye inan o zuzi watalazul ayu eyo ma ne re da me o du iska wale wa antum fiha khalidun yani daika ehun en aljannan enan wa yani poro nan ينوز سبحانه وتعالى أما كاين فينا لك لهم فيها فاكهة كثيرة منها تأكلون أنا نال جنن يسوه إليني أنا إكاي أبارة هونان ينوز سبحانه وتعالى أما أنتي تتا يعني سو هو فيه او فاكهة مما يتهيرون اسو هو انا ايكاي ازن فاني انان اني زوي داي كاي ان لسن انا ينوسي انا ياسن اوكي بعد اهل العلم اوكي فاينو نو يعني يستدل بذلك على ان الشخص له ان يتهير من انواع الفاكهة التي تقدم له في الدنيا اوكي اني يالا كا ان نيونيه ini ezuture irinyi anaike asiyoda anaike awdira asidawili yada ina honon fa inna allaha ajjaza kazalika fil akhirah umur subhanahu wa ta'ala ọlọba zaya okai wọnye nwaanyị iri irinyi ini etutonon ini ezewe ini ekwelere ma wala alamanna yatadaha bi hadisi rasulillahi sallallahu alaihi wasallam okay eyara irani akan ohura yo hadith on to mo yana awa me ko yo kan to mo sallallahu alaihi wasallam o kayo jona nya ka yani amr ibn salama umar ibn salama ka ya gulami ma hewu janaronon samillaha hile ho morihi wa kul bi yaminika wa wale sa duwale wa ruwale wa kul mimma yalik yani duwale anaiki ogoro fa qawlu salawatullahi wa salamuhu alayhi oika on to mori on mori menwara do mo haya wa kul mimma yalik yani re anagoro lahu fikum bila shakk ọkọ̀ ìmọ̀nìkà ọ̀nà tó wọ́n sọ́ọ́lá alẹ́sọ́lá ọ̀nà mọ̀nìkà anyị ọ̀ịkọsẹ̀ anáìkọ̀ ìnan ẹ̀zẹ̀ ẹ̀yọ jìrẹ̀ka yàní anyị sanáwọ̀rọ̀kẹ́ anáìkà àkọsífikì wẹ̀sọ́hùn nan ai ìzàlẹ̀m tata àdàdà asnaf falatakol ìlàmì mayalé ọkọ̀ anáwìkà ìsọ́ọ̀rẹ̀ nùn ọ̀nùwàrẹ̀ ẹ̀rì sọ́ọ̀rẹ̀ náìkà yẹ ọ̀rùn yí òzìrì rìnyí yàní sọ́ọ̀rẹ̀ ní ọ̀wìn àìdáka rice ọ̀wìn àìdáka beans ọ̀wìn ọ̀rọ̀ ìsànrin bí ìsáwọ̀ wẹ̀rẹ̀ ọ̀sìn mọ́rin and the like of it ọkọ̀ ọmọ anáríkà ẹsọ́rẹ́ ọmọ ya ẹ̀rì lẹ́nu ìyẹn ọ̀rẹ́ fàlàtàkùn wẹ́ẹ̀bà rẹ̀ ilẹ̀ mímọ̀ yàlẹ́ ẹ̀rọ náà ìkà ọ̀gọ̀rọ̀ wà á ma ìdàtà àdàdàt asnaf ọkà máa yí sọ́ọ̀rẹ́ ọ̀rì lẹ́nu ìyẹn falaka antamudu yadaga ila sinfu ba'id ọkẹ́nyọ̀mẹ̀kà wáyé ń tánù wọ nínú ipa náà

أن الرجل آتى إلى رسول الله صلى الله عليه وسلم أن جنر أنا يكوي تونتو موري وموري من ولا دار موها يقال له أكراس أنا يكاهي جنر كناري أكراس فقدم إليه رسول الله صلى الله عليه وسلم سريدا تونتو موري صلى الله عليه وسلم دس سوري أنا هي سريد يعني بريد دا سوي وكدانيا مبيمة أمي مبيمة سوي باو da wa me tuntun muri sallallahu alaihi wasallam don ma ni sha gore ko daren فكان يمد يده من بعيد لا تنوى نهنا يكون ذن فقال له رسول الله صلى الله عليه وسلم أنتم مولي صلى الله عليه وسلم مولي من دار من ها فكي يا أكراج يا هو أكراج كل مما يليك وعلى إننا فإنه طعام واحد أو كسال من صال ثم أتى إلى رسول الله صلى الله عليه وسلم قال من دشوا وأنتم مولي صلى الله عليه وسلم يعني برط إصالنا أسوه وبتمر أتي دمنا فقال له دكاك يا أقراش أو أقراش كل حيث شئت والذي زوي فقد تعددت الأصناف أغوكا إصالنا أني إليني لكنه حديث فيه ضعف فقد حديثنا أني أقوم أما ثابت صحيح أو لنا يقول يبدا دور جاتره فهو أن النبي صلى الله عليه وسلم قدمت إليه كسة طعام وفيه الدباء أو كاس صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لن يصلي ناه أنا أنا لن يبا إن صلي ناه ناه الدباء يعني صلي ناه بنا ليلين يومين فكان يتتبع الدباء ده كان الدباء أن أنتم صلى الله عليه وسلم أن أساسا من أطراف القطعة إذا أولئك آية دولة شو دولة فهذا ذلك وكثرة صنن إذا كان على معدة عدة أثناء إجا عن صاري إلى ستيبو ذلك إصاري لين يابن وصنف منها مرغوب لديك داني إفاين صاري لايك أنوين وهو ليس أمام ضايا وجاون فلك أن تمد يديك إلى بعيد أنك ونعم تنوى نينايك أونو ذاو وتأتي بصفة الذي تستهي دون أنايك أوزوي ama ila tasawwata eh, at'ima ejisala na wa bebe wa kana ta'amu waida exotic kunyawe fa kullu mimma yalik wa ali anagoro kama adaba na rasulullah sallallahu alaihi wasallam alwan kontrol mori omori omengora ya dole mo ha omezwai anaona kwa kadhalika awamelewe idha qadamta ilayka anwa'i min alfawake ati suhuli ni nyibao wakana hunaka sinfun minha baidu anka dani epa anaikono zeliron falaka antatahayyar minha mashita anyụ ka ene ezewe ene sọrịa n'ọwa anyanwụ na sọ azị fruit wee na anyị devina anyị ọgede eh, anyị eh, apple a abụ onye saa ịda abụọ mere ya ni enwu sọrịa nọ ene ezewe bụ anyanwụ na sị na ẹ̀hún be ala be. so ana agoro ayada ka goro dai ka ira ira na oka e so le we le te dani type ni ri ahora me ka eh eh apa ba pono ne bi na le ba zo le ya e, ni na na akọ na ọ na na ọ na-akọ na sasa ukatazamia ona enemis kamari wale wale kamari odora kwoza hinada ijima ako kama nale enemi mele si de ka papa mele ama ni type of foods yani e na kule yanda ta baba ale e wale nyangu ni jima holo ama sori ya wiko nya yani on on to mo ona wale ogoro

akari ando ka wa mera benye tutu agwa wa tu mu sallallahu alaihi wasallam ka wa fakihatin mimma yatahayyarun anyun ne isuhu ene eze une ene antawase amani shawe osono abi apple ogoro dai ke watermelon watermelon abi apple abi watermelon ogoro dai ki dewina grapefruit ene ewa na ọsọ sagawa dole ke a bisa na ke adab awe na jannan de shi ake azennese mi adab in ene honon so anyi ke onu wa ni re eni sana ika on inal janna eni rewe ene isu anaika obi o inal janna ona dole kai a bisu wele na ni aljanna a ben wele da ona dole kai isu ozo da lórí ke ẹ̀wọ́n bá aṣọ ọkà ẹ̀ ọ̀nà nínú nàrí ọ̀nà lákè ọ̀nà wèé chus ẹni ayọ̀sá dọ́kẹ̀ ọ̀nà àmúwe ọ̀nà àánà kí sọ ọ̀yà ọ̀sẹ̀ ìzọ́zà ẹ̀ẹ́m lórí ka ẹ̀ aṣọ ọbẹ̀ lórí ka hẹ́rẹ́ ní náà sí ìjẹ́ amma zana wa ta'ala awira na ke wasabiqun asabiqun ulaika almuqarrabun awanye wa kai in aljanna ewa se ene zewe ini sare ewa re ene zewe ini etutu ana ke amane kunaiwa jọmọ zana wataala daase saasa ọmọ ayika ɛnwomɛ mẹ anayika ní dako walahami tayirin mimma yastahun yani ɛrɛba nyuye wi inomi yani anayika ye ɔnwe ayi fihi anna tayir jaiz ɔkɔ sɔnna so ka isana hinomi aale kare wa margobo fihi fi duniya wa fi lahira dɔw ako takazzara rajulun min akli dajjal o ka ni ana kai o loka o wa o honan da tayi no mariyo ako walakin radda alaihi hadha al-istigzar abu musa radiyallahu ta'ala anhu ya nabi musa al-ashari ora ba ayo kai e. yani yani same no ho kana ta'ala anhu abu musa al-ashari ahla na ka oro ho e. amma amma jalala awero hona ka are dote onom dure kai aropo we hono ide ideally wapo we ba woro kunyo biri kai a manu ni pen or da manu ni cage ana kai enna no hono ni ayan e na woro ka ere ore ko amma e o hono pa o wa greek kenan na onye na wo wale bla wale bla na yanyi zo mari sano abututu na agara ya na enwu supo na ka are here are dote ena hi jalala so da awa ario e hona wa wa po we this ka ka keji do wa ya ọrịa agwo e here ka especially <laughs> wọn ń pẹ́ wúdó ní pẹ̀pẹ́ kí hẹ̀rẹ́ rẹ̀ fún dáadáa fara rẹ̀ so wíṣ kọ́ ọ̀hún wọn náà rẹ̀ wọ́n ní kọ́ wọn for a week láì kí sógbó lọ́wọ́ aṣọ ìyọ̀ rẹ̀ yẹn ni a ah, máa ní yín wúyẹ inú mi aná ìka yẹ bóòm òde yìí dẹ ẹ̀fà ẹni ọ̀nà yẹn ni ọkẹ takọ́dà máa nà bá da ahlul ẹn yakó lukọ zakaro alfakiha alalaham fayo anna sahibul bait yuqaddimu al-fakiha aka anyi pa ina no ye anai ka ena sina sira ka wele mo sona wa taala o mo itamai isuhuda fruit do se ba kala e yani ele ya uye yani oyo hwe oyo ko because wele in ayonan anyi itananan dake قبل تقديم التعامل وقال صالح لأن الله قدمها في الذكر بقوله وفاكهة مما يتهيرون والله مطير مما يشتهون يعني أبا نسوه أنا كاي إنن أنا يتوس إن زوي كان علينا دابني أوي أينومي أنا كابي نوبانين وهذا من ناحية الشريعة فيه النظر أو إيمانك إني جري شريعة أني كليتوا لأن الله قدمها في الذكر aka fain alwaw la taktadi tartib ago ka wa anabelen ebo min ka be tu sa tora tora mon fi kulli ahwal ina bu ma wa be dai ko min no itun ama ko mo sona wa taala me ka ya halina amanu idza kumtum ila salat faghsilu wujuhakum wa aydikum wa namana be aswaw tar wa aydikum ila almarafiq wa amsahu bi ru'usikum wa arjulakum ila alkabain asan bi waw tartib bataya ano me ina bu ma wa abe jenda ikaye ewo oito abe bal qad taqdi mutlaq tashrik anyang min ni kawdon non rodonon awa betani sonan ka ka anta qul asma ka kakaye jaa zaidun wa amrun yan jaa zaidun wa amrun ok oy man ka zaidun ni amru abe wala tani o min kai anna zaida jaa awwalan thumma tabi'ahu am ki zaid abe de ben awe mon adam rusul sallallahu fakọtaani anahuma ati ama ọkọọbẹ ọbẹ ìjẹnka yẹ ẹnna ìwọ nínú bá n'abẹ láì ká ẹbẹ bá bẹ ní fakọtaani kaka olóhù tààlà àbọ mẹlẹ mi ọyọkọ náà mọsán náà wọ tààlà aná kaka wà ati àti mímọ yàtọ ọyàrún yẹni àti tu ẹná ìka yẹ àzẹni bá nyi náà wọn láhùn mi tọyìrín àti uyinomi mímọ yàtọ hún aná ìka ẹsọrin aná ìkì bọ́ọ̀bọ̀ dànù donc ay somi na wika wiye non e, e, ele na ika ay amani si saji si kala da ele ba suinum de mani si jisi kale ele na ika ehina aljanna yani ay yatufu alaihim haula wal janu billahi min tayr yani ba man suinum de yefi jisi kala da wa zakara allah min tayr da ma tamai uinumi li anna lahum min tayr an amalluhum wa alazuha o ka go ko inumi ana nyi enwo mehun da ikonu re hino zahu ehuna aida toke bayon aboko ehuna alori toke da ile na wa ya ka won ri malu ebe anyawe and that doctor fen da ka ka enwo yino menen enre ma horo nyo ko hune and the best uye ọmọrí sọ́nà wàtàálà ẹsìkẹ̀ sí fìdá náà ìka ehina aljannan takwa haza tayar yani ẹnwunumionan ẹzaare ọmọrí sọ́nà wàtàálà ọ̀yẹ̀ dára níka ẹzẹni nìka wáyé zaare yani àwọn ní kẹnẹrí sa ọmọrí sọ́nà wàtàálà ọ̀nà sísọ́rẹ̀ wa anáìka ẹni aljanna ẹni sọ́nà nìyàn tara yi ka a zai na janna de eh, human human inu me hira o ba ka o ah, inu mi no do wa na wa hore ba nyata we jaw das man ka de eh, eh, e ba no ba awaran do de wa nan ni ni ko e na ba re mara ko ta na. yani en na janna won mo na ka o i quantify o e i ene e honon onon ke yani enyi omeka yani isonon mwasi iye ọma oito onise ana na asonka ana erumi ka ejodo we hew ewe usu ha ọrụ mọ n'ọdụ uwe ọdụ ụzọ ebe ama ipa ina na ika ene ekwezige nwe medicine ene ihe ebere ka ọ ma nwụ ọrịa anaba ameka yani the digestive system man ọhụra ijani dabani ka ọyịbi ka ẹhẹnẹhin aljanna ẹnibari isuhuda dẹsẹsẹ wa sọdọ akụkọ ayị ẹhẹnẹhin aljanna ẹbẹ ya arịsa akụkọ nwa akwụwa yani bẹ ya arịọ as woman ana dure kai usuhu erja reda dela sa sawali sanawa amma ina hanon yani be yona alisa idi ala ali odi eska je ali fru janon to agwa hora da jest da obe dada ono da isi dawe de ina naiwa ole we uro usuhu ole we u jeri so boro da do se basu hu tura da so ena meka saka e ho bai ka ona mana me ko na yani ona wana me ka ono si agubi eche

awere oire okene enike as eto ayonon eto kai osan abedo bide reda dalze ọsan osan ni ene ezewe ene eso enwo monon ono mo sona wa taala ono man melan wanya ngusha dawide lọ́mọ sọ̀nà wàtàlá ka ẹ̀nẹ́rẹ́ ní aljanna náà awáyé wà hurrun ayin awáyé ẹ̀nyẹ́ na iná aljanna dọ́k alhur hun na bayal aka hur ọ̀nà wà wẹ̀tẹ̀ eyin àti ọ̀yí joji anáyíká ọwọ́wọ́ anáyí nanawa ai hasanatil ai ọ̀zọ́ anáyíká iye ní ọ̀zọ́ da

umuzana wataala ọkaba mani tenye ọtịta iwa enyenne anaika onyenne olulu ebin onyenne anaika onyenne ekumokumo ebin ka amsali lolo el maknun daika apeju wenne ve asman ke lolo yani in form of pearl or diamond anaika yi bon ma dan ema wa meka ne makunun daika bare tinyon o da to bani isaz anyi sezi chan ay mugote ezakwa hata la tufsidu shams agove aso nyangu meka e oduha an man kuma yaka ada kawe agogora hina hono ndonyi golden colon odanye amma na seto why roporo dahia kanyon durika e depreciate odame the colon no davara same because of ọrụ exposed to sunlight ati oral exposed to air asọrọ bana mazako ahịa ọkanya wala guba ejuju ọkanya fayakunu sọfịa min asan lolo ọkadọọbi dọọbi kaye ọ zodetere ini enyi ọọbi e diamond anaghị kaye nwa mee ozoda ya nọ spare and jewelries ana ka ya ka e ka dele shi ka ene honon especially one is ka osanu ngone wa ene honon go oro ka pese wo na mozi eba ka ele ya na nyosa na nyosa ma ena because onu tine ose ona ma bo e ya ra ni do do wa do sipon ro wa do game

ọ̀hẹ́kọ́ ọ̀há ẹ̀sọ́ náà kí sáré sinẹ́ pẹ̀lú ọkà ẹ̀bẹ̀ yìí wọ̀ ẹ̀wọ̀n náà yà rẹ̀ àmọ́ ìjọ ọ̀tọ̀ ẹ̀hẹ́ lọ́ọ̀rí ya yà ìlọ́dà so wes kusi wo nwe bi were onye no no mo sona wa taala ono man enye ne ya na ikai verse maknun verse esi ilisa sawo ana ikai all expose to wahala do wahala we jura ha do mo sona dɔke ɔyin maa ni sɔɔbɛ ana ikɔmɔ sɔnna wataala ɔn maa ni mɛ jaza ani bimakanu yamalon ɔsɔnna bi ɔyi suwa ɔta bimakanu yamalon agosana yi ka ɛni mɛ ɛmɛ yina hɔnɔn ayi yujizawuna bi hada sawabul jazil abi suwa ɔta utosi ɔɔ dɛŋɔnɔn ɔke utosɔnna da ka. besi wato agogo kɔrɔ n'a yi ka ɛni mɛ aw bi lɛbi kanu yamaluna kanu yamaluna ho aw ka n'a ika ka e, yɛ e ɛɛ mɛ na ma agogo ki ma ana bɛ ini bi ma ya yamalun ini ɔyi ka kanụ ya yamalun yasi o an ta ko numa zariya ma alima zariya ɔrɛ ɲɔgɔn bɛ n'a yi ka yɛ an isman mɔsul la isman mɔsul. ẹnu kọ́ mọ́sán náà wàtàálà ọmọ ìwà kẹfà ń ma tọ́ọ̀bà lákùn yàní ma alhunna ismul mausul dákẹ́ ọ̀nyẹ̀wò bẹ ọ̀sán ọ̀rẹ́nyẹ̀wò sọ wọ́n bá òhunna bá anáwẹ́lẹ́n bí ma anáwó ni ma ọ̀nà àwọ̀ ok bawna hunna li sababiyya yani agobi sababi ukola na ikawa mene donc walba bawna laha ma'ani kathira o nyutu maroro bi hasbi siyak o depende o memebe fatakunu lil out o welaika yani substitute awin donc ka qawlihim asma ko ka kai bitu sawb bitu sawba bi dinar ma he ache bi dinar re dinari alba'uhunna ba'a na ka o oh, be den now ba'a be na ka e eh? lil awad is eh, substitute eh, cause wa da ce ya yani a sato dinari na ino ba o naira na ino ba do so ya amma were ba ana ke ọ̀bẹ in ayọ̀nùn yàní báwọn ọ̀rẹ́ ẹ̀bẹ̀ dọ̀bẹ̀ sàbàbíyà asọ́nà kọ̀rí kọ̀nà mọ́sọ̀ náà wàtàálà ọlọ́gbà kàfà ń zàl na bíhìl má fa ahàrọ́jì na bíhì min kúlì samarot mọ́sọ̀ náà wàtàálà ọkọ̀ yà zori hì yàní yà zuenyi yà ní tẹ̀sù imẹ̀rẹ̀ àzọ̀ ọ̀yọ̀ fa ahàrọ́jì na bíhì díkò yẹ̀ hẹ̀rẹ̀ rẹ̀ min kúlì samarot àbísù dọ́kẹ̀ فقوله أسيم رحمه الله عليه أقول كنوك فأخرجنا به أي بسببه لسبب ينا يا قوته أبي أتوتو إليني sọ́nà mẹ́lẹ́ ẹ̀bọ̀rọ̀ àwọn bá aná ìka ọ̀bẹ ẹni bí ma kánú ya malon ẹbí ìṣúwà ọ̀ta inú kọ́lọ́ náà ìka ẹ̀nà mẹ́ ọ́ kàkàkà ẹ̀wà nà ẹ̀wà yani osari seme akokaye okola na den name ohwo etuchi no mori bi esuwa ekola den ne hwo kwa ona sọmi ọ̀rìkà ẹ̀ bí sọ́rọ̀ bí àmàlìhìm èyí na wọlé ìsàmà náà anáhùn ẹwà ẹwà mi nǹkan bá sì dọ́ ilẹ̀ sọ ìyànìbọ̀ ìpẹ́tì ìyànà lọ́ha tààlà lọ́wọ́ àrọ́dà àyàn àwòrán làkànà ní ẹ̀màtò wàhídà tó hẹ́tù bí jẹ́mi àmàlìna ọkọ̀ mọ́lì mu ọ̀yà ní ìsìkà ẹ̀ ọ̀nà sí dọ́ ilẹ̀ náà kì í yà mẹ́ yani ẹnwọ́n mẹ́ẹ̀ ọmọ náà yani ni makawe lete ko mori o meyo waya ni sutan abukoro mo hanon na na tatu no do suta ono dure ke anye onoronya o iya no nya nkata iya ni menya nkata don ni doctor ka ono ne tri channel eji doctor re re dora azame re no no ni di operation dara si bill ya bill no ya ni dem anonin da nyango twiti ya nono ya eje en adanon ono asowala ko ejo mandi bile no do manile bile ke he anainan zoni madajere de doctor na nwa ya ka eh adai eh we ida kanya ke na anya ke na nyango soro do ke ke na ido e a chojere noka e ke he na choni jorere oni ruka e omori subhanahu wa ta'ala o shi tundulo non yon for 80 years oni lete 80 years on biene rai bora ni iyo no no nyam kata omori omori oko na chaja ni bi omori o si ka ya ni kai ono iyo no no ni siletan bill ani just ka iyo no ba nyam kata just repair ebe o ishi yo sawo just repair enani aya

ana nure ka ọmọ ìlú náà wọ́ta ààlà ọmọ ìlú ìsírí ẹ̀yà náà yẹ́ ìsìkà ẹ̀sí bẹ́rẹ̀ rà máa ẹ̀dọ́ bá ṣẹ́ṣẹ́ tó ọgẹ́ náà sọ́nà mẹ́dọ́kẹ́ àákẹ́ èso àkókọ́rọ́ náà ẹ̀kọ́ wa mẹ́ ẹ̀wọ́n mi kò yẹn ọ̀yà nira fínísì àbúkọ́rọ́ náà wà mẹ́

izono mori me man menya musutan yani en zemi nya mu me anaho oiko mori ona awo ka ezirere yin omori mana meo nto mori sallallahu alaihi wasallam aka atete sama sama alengare fa anta atet babo awuka imamin maudun eba anya ana ikaye obe arba asabi obe hopali gigena aka anyina al malaika aka anyina malaika yasjudu lillahi ana asibeke te yomori eje malaika israfil eje ogwa panye dola ubani de aka yomo subhana wa taala ma abadnaka hakka ibadati yele banyangu heke ame rotura ka ya heke then eyana ika oyi hekoni ya hekomo subhana wa taala salu abanyimana wuri akusalo kwa he akohe

hanbe ayamba hunwo mori subhanahu wa ta'ala ana lokko walidhalika iskala e, istaskala ba'd ulama qawlu ta'ala ana ka e paina no ye ni ene ba ni no ikano mori kaka jazaan bima kanu yamalun wa nabi sallallahu alaihi wasallam annabi muri o menwa dara mo ha ya ko na ga kai lan yadhula lan yadhula ahad al janna anyi obigon kunya lan yadhula ahad al janna enyo na ba wal janna bi amalihi agukọ mukoro yani enyi orikonya na ba wan janna afa abuka o mukoro dure ki asabi an radiyallahu anhu arda de ya honto mulu seka wala anta ya rasulullah atawata be e wonto mulu sallallahu alaihi wasallam don to mulu ki wala ana atemota be illa an yatagammadani allah bi rahmati akom mulu subhanahu wa ta'ala o di ayamban do da kum saba wanya mun kora ana ke asan al janna ona nure ke uhi elena ke bazina yonon onno be ka ebe os oh, ibu dole so yani ba na ba idan bana sababi onno omo subhanahu wa ta'ala oba meke al jannu mo subhanahu wa ta'ala oba do anwo anaika abe enwome anomani anomo dona wa taala onomani juwe angan ka yutafu alaihim bikazu min ma'in ma'in ala se wa ichi anaika ichonon ba wata lisharibin ya anaiki wa la fi qawlun wa lahum eni yuzafun ani ezama lainan awada ba se wa ya da kole wa indahum qasiratun tarfi ayn abanye wa anyene ana iga enyana na enike nere ka anahun na bedun maknun lasman ka waya asman ke aje ana ma prida umma ka aje ana iga enyi ilo exposed enyi sakanyo dẹ́ẹ̀rẹ́ àwọn ní aljanna náà ẹ̀kọ́ yọ malkiyama anukọ́rin ẹ̀dẹ́dọ́wẹ̀dẹ́ ká aláṣọ́rin mutakọ̀bìnrin dẹ́ẹ̀mán ya tó dẹ̀ bíi kẹ́mdẹ̀ ya sọ náà sẹ́wẹ̀ yàndúrẹ́ káyẹ̀ fàákọ̀bàlà báàdùn malabadin yẹtẹsẹ̀ alun ẹ̀fẹ̀yìn dọ́wẹ́ ẹ̀kẹ́ bọ̀sá dẹ́ẹ̀ ya hẹ́mú sílẹ̀ kọ́ọ̀lá kọ́ ìlú minhum inni kánà lè kọrin lórí káyẹ̀ ọ̀rọ̀ náà kàrẹ́ iná ní àkàkàyẹ̀ ọ̀nì ọ̀nì mẹ́rin hànán kánà lè kọrin àyí ọ̀ta anáìka ọ̀nà ìdíyẹ yakul a inna kalamin almusaddiqin anaika e otano no wana kaka e anika e ina naika e o kure no hidela anka ina na doka e ora ko ora awo orosu ai bare ma ha anka wadato an ga nan na kai o oh, da tuni sunan to muri sallallahu alaihi wasallam an ka waya ka an ra ni wali ne nya oh, na kai on na ga ko ko sasa an naka o ina na ne kai ai da mitna wa kuna turaban wa izama a inna la madinun iji wara iji ere so dira balizin ejano a bare ma hay ko da da bi jarutan lórí ká dọ́mọ́nì sí ká mọ́ni nyọ́ta náà ìkáyẹ̀ bọ́ọ̀ kúrẹ́ báàsì ìhìrìkín ọ̀yẹ́wà lè máa họ̀rọ̀ pẹ̀ẹ́kẹ́ bọ́ọ̀ kó ìhìrìkín lórí ké ẹ̀ẹ́nẹ́ yìí náà jẹ́nà múlẹ̀ ọ̀dọ́ ọ̀pọ̀ ẹ̀mú náà jẹ́nà hal antum kan

ẹ̀wọ̀n mọ́ mórí sọ̀nà wàtàálà lakuntu min almudarin ẹ̀mí ẹ̀rẹ́ náà náà ìka ọ̀ ìnira búra ní ìke sàfọ́bọ̀ ní ìke ya mú kọ́rọ̀ rẹ̀ ẹ̀rù kọ́rọ̀ ọ̀nà àmẹ́ ọ̀nà àṣà jẹ́nà àmọ́ mórí sọ̀nà wàtàálà ọba àgbọ̀gbọ̀ dɔɔsi ayan bani ka ne dɔɔmi ka yan nyɛ ŋun ni aljanna o mɔ zɔnna wa taala ana yi ka ɛŋɔ mine ni o no mɔ zɔnna wa taala o no maa ni tutura ŋwan dɔɔ baa yi ne hɛnɛ e hɛnɛ dɔɔ mɔ zɔnna wa taala daa ka yi ka yan ŋun aljanna yaara ŋɔ daa ka ka yi wa tel ka aljannatu lati uristumuha bima kuntum taamalun o zɔnna bi aljanna ana yi ka yi waaji gbɛnni ni sɛmɛ agobi sababi ago kora na ikaye o ịnụmụ enu mana ị wa sai na hanan sakaba nke ya dawama ya nye oyesi baba ini oye mukawaida ini hanan ana lure ke ọmọdé náà àwọn aljanna àwọn aljanna náà òun náà fi hà òun náà fi إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين أصحاب اليمين في سدر وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة naa mamadu bana wataala dee juwe yani okwo mori yani anaika emne mukoroida emne dawide ini oyi hei nini oyi mukoroida mamadu bana wataala okeera ahuni aljanna na la yasmauna fiha lagwan wala tathima ene ba wo yani era ina aljanna o kuwa ka wa ina aljanna do wa ko oye ko wayi na janna ere onu wa ko wa o ere enworo wen ona ko la ta fe ma enne ba o re na kai ere yo wen ni ba o re ni fi o fi hada dunya ene honon du ere kai wa o re wa wo diri lórí ka ẹ ọsánà ìrẹ̀lá dáadáa ní ìjọ́nà ọ̀làkàrẹ́ adìn dáìka gbọ́n

yani en wure yodi benan de man jogde du kere wawa ay ko ni sa hawa la yasmauna fiha lagwan wẹ́wà ọ̀rẹ́ ilẹ̀ náà ìkáyẹ̀ ilẹ̀ ìkẹ́nẹ́kẹ́nà ọ̀wẹ̀ wẹ́wà ọ̀rẹ́ ilẹ̀ náà ìkáyẹ̀ ilẹ̀ ibi ọ̀wẹ̀ ilẹ̀ ìfàṣà ilẹ̀ odiyodibi èso kò wà ọ̀wà iná jẹ́nà ilẹ̀ kílan salaman salaman aka aka aka peace yani ayonete ọ̀nà kò wà ọ̀wọ̀ an dole ke usaimin lak an istisna istisna na bayan munqati an istisna muttasil yani umul bana wa ta'ala mes ga mun rai luga umul bana wa ta'ala a sai zoika ana ke ya mukalla da dona wika yara mun aljannan a bisani kuwa a bisana kai o kuwe to aljanna abani bɛ ŋɔrɔ dani ka ɔye ka ana wa kai wa kai illa anu mu suna wa ta'ala ka illa salama salama yani sai ku wa o ono be ayonete ayonete o ɔye ha ɔye ha dani ka e ma mani kai e mani kai wa malaika ba mani kai wa asma ko wa ta'ala al malaikatu yadhuluna alayhi min kulli bab malaika eba nwehe tuwa min kulli bab jabore yani eba nwehe tuwa sai aka wa salamun alaikum bima sabartum oiho baone ẹni sáré bí ma sọ̀bártún àgòwé ọ̀yẹ́ sí kamarin aná ìkawárá àti kamarin ọmọ ẹ̀yìn ẹ̀hánà nínú àákàkọ̀ ọmọ ìsọ̀nà wàtàálà ọmọ wee hesitate wee da filetene do wasa so do moriona fani ma oko badar o da zoda kene ilehi adrema ilehi na ikai o be ta haunan nan an rika aya na be da san ma be de juwe e na ika malaika wa manu wege aya na wa kai ga illa kila salama salama baka lil ladina sajabu li rabbihim al husna awla na ika o moriya e no e howa ẹ̀yà orí yóò mórí ẹ̀ ní ọdún mọ́sánà wọ̀tàálà ọ̀nà ọmọ ẹ̀yà aṣáwọ̀ sáàsá àníwà ọ̀ìzà anáwẹ̀ aljanna wa ta'ala law ana lahum ma fil ard jami'an ma okay e oda kaze enenye a bisana ka ohinitesu laftada be ọhụwa ọhụwa ka yi ẹnẹsẹrẹ nsọ ẹhụwa ka yi ẹnẹsẹdọ ewe nwene ọrịa ka yi na ewe ọnyọ andị na ịnyanwụ ọbụ ọnyọ na agụka ọnụ dị na ọrịa enyi a onye nwụdịsa ka yi ọnụ onye anọdụ aka nye ka ịdọkọ na ahụ ka wee anyị ọrọbanye ya na icheche nji danye kokoro n'ọda dọba dara ihe nwa anyị rehi dọhịa ama anyị nyere na ikaye desi iri ihe nene na dem vọrela anyị n'aka n'icheche nji iri ihe na anyị sụkasụka e na echeche nji na ndị cheche nji jọwọ dọ dọjọwọ nke nka ekene ha ụzọ ọmụzụ na wọtara ọhịa na ikawa anya ha nọ apejuwa n'ụwere mara ebe otinye onye ọhụ oh, dị mụrụ na wataala ula ikalahum so olhisab ẹnna ẹnna ikai yan hisab isiro dibi anya wan wa ma wahum jahannam ahana ikai ebe ara nan ọna bere jahannam ọ bi salmiha ọ da dibi kene ahana ika ẹ anan nanu ka wanya wanya nyan afama ya alamu annama unzila ilayka min rabbikal isana ki e ki ete hunu muri na badali yao e za zawen kama huwa ama wonya wonya ya asman ka e ona ko guyawen wan wana ka kene wale on ne luka odo me me kene a na wana wana zangu zama sana wa taala dokin nama yatazakkaru ulul albab yani ona tamai ere ame mana ka ndo mika wido mukolo ene na ikire so ene go allazina yufuna bi ahdi allah wala yanquduna al misa ene na ka wakati tena mele mo zona wa taala e asobe ene jonye ene chaka wakati tena rasebe والذين يصلون ما امر الله به ان يوصل الى هناك كنا نجا اذا نكون مزنا وتعالى او مدى وكن كنا yani da ya shabe wa yashawna rabbahum da yahanwa muriya na wadare yani wa yahafuna su alhisab da yahanwa yani ka asani na yisiro isiro na ikaye isiro diyawe dɔkɔ na sɔbaro ebitɛgɔ awɔjihi rɔbim ɛnɛ n'a yi ka ɛnɛsi kamarin de ye se o mori anawa da yene wa aqamu salata da ya salaje wa anfiqu mimma razaqnahum sirran wa alaniya de ya shoto he isunu mori mizane wa ini ewere atine gede dako yadrauna bil hasanati sayyi'at lure ko zaga nai kai vesi odiwi kwa iza vesi o iza to diwi wo ko le no ma sona wa taala dako la ika lahum ukbadar asana nai kai anyewa ahtaha o iza ahana aboda nai kai ono lo zakuwa kaki jannatin adnin a sanawar janna ana yi kowire yan wara ya dhulu na ha ana yi kaime wa nwa wa man salaha min abayim a ta yana yi kai mu kawai da ina dani ne wa azwajim a tinu sai ne wa zuriyatim a tinu jai ne wal mala'ikatu ya alaihim min kulli ba yandi malaika da nwe hituwa jabule mabawdo kwa waka malaika kai waka salamun alaikum bima sabartum فنعم عقب الدار ọ̀híhọ̀ ọ̀bẹ̀ tó ní àkọ̀bí sọ́nà ìka ẹ̀ wọ́n rà ní sùúrù tó ní wọ́n rà sí kambari nùmọ̀ iná ọ̀nà ní aná ìka ẹ̀ ohun ohun ní ohun ọ̀rẹ̀wà mẹ́ka ẹ̀ ọ̀rẹ̀lọ́nùwà mẹ́nu na sí náà títẹ́ na ana bile ka ona ara ngun aljanna yana e kunyo so bawo ebe awai salama yengo minal eh, minal malaika awe huna kani okomori yango la yasmauna fiha lagwa ebe ko wawo ele kene kene ana ika ele ana ika la faida fe enyi afani oda se huna ele ana ika ba ka wala tafima atire na ka ere ibe obi wala nwuro we ko bawo isana hi music because ina honon no ka e music e gote ile ile ndu discover ka ka wale tu ba ka we ko wale we discover ka ho sinyi just kori bu shaitan obi di do ko he lai a no ba ni mo no so ba no na ka an mun mere wi nan la aqudanna lahum siratakal mustaqim on ba na je don ya to udana ka e azna moida ثم لاتينهم من بين أيديهم ومن خلفهم أن رجل ودبه لون جزيل ما وعن إيمانهم وعن شمائلهم لون جزيل وها لون جزيل ولا تزيل وها دوكا يوم الله وتعالى ولا تجد أكثرهم شاكرين ويوي لورو أنايكا أي أقوى ehonono wanon amma asan wunar janna shaitan na kunyu kada su wara su ana ma be na ika mere ana ika obe ile ya kowe ebe ku kunyu wasan wunar janna a beneta esana he ile kana kana esana he ile ibe waya ko ba waso ko ba wa ina janna kana ana bi illa kila salama salama eh we ako ka o ka oi ho ba oi ho ba so inshallah iba jere ndi ri ri di re na ke ali sabuni akowe ahoni jere ati ye ri dan ere ko naam yatuf ali sabuni rahimahullah alayh ok yatuf alayhim wildan muhalladun naam ok ay yadur alayhim lil hidma e yeji sikarawa agwa agwa wo atfali fi nadarati saba yani ezwe ya muhana ikai ezwe ana ikai vesa zamana kwenyo muha yani omuhe ni bo zamana taje etetelen sasị zuwe ya naị kaị ọ sasị ma na ahụbọ ini ọ ịhụ na abịa la ya mutun na en nebe su wala ya harimuna wala ya harimuna en nebe abịara kọla abu hayan abu hayan da aka ke wasufu bil hulz ejuwe ni ka muhalladun bil hulk kaya ba idan nan wa in kana kullu man fil janna muhallada awda ka be ay kay abal ni hinal janna be wa ba idan nan nan li yadullu ala annahum yakuna daima fi sinil wildan o se zo kay en ba en yani irai olwe onno na pa la yatahawwalun en ne ba kesi en bara wala yukabbirun en ne bara kama wasaba jalla wa ala azman ko mure nay ka onyi o me juweni bi aqwabin ay bi aqdahin kabira e ko fo nay ko demu mustadirra anay ka wa manin ba okolon la ura laha onyo wa takwa abarik yani abarik onabe jamu ibrik onabe plural eh, eh, eh, ibrik yani ehwa age abo ojob ay wa abarik ay takwa bi abarik alika lele job laha urra tabarruku min safa ilauna ana ka onyo oh, wa don ma na zata da shine ini oyini ini omeni ini kolan tak wakasi min ma'in ay wakasi min hamri lazati oki ate kas kopo na kai eh, hungi chiyo na kai eh. lazatin yani jariyatun min al-uyun bo do le indai ka bon ma na to hun ni yani enyi me isa me to hun ti sa bon ma na tin famo wo ku ha wa da so wan قال ابن بعد ابن بعد اوكي لم تؤثر او ذاك ما كهمر الدنيا أظن كما كما يتينا هنا بل هي من عيون سارها اوكا بويا اني اه enyi anaghịka afụmanka enyi imisi metụawa enyi metụawa anaghịka ọ enyi ehịa قال قرطبي إمام قرطبي دك والمعين المعين أميني الجار من ماء أو حمض إسنا إيسي نيني أبكي إيشي غير أن المراد في هذا الموضوع أو بكا إسنا مين إسنا بكا أهونن أو الهم إيشين الجارية من العيون أنا يكون ماني سيهون تيسو ليس كهم الدنيا أي أسمان كي إيشين أهونن التي تستهرج بأس أنا كوا تورا كوا كمان وتكلف دورك أراك وهنا من هم ألجتو كانوا يسكنوا فوريفايان دي ريفاينان dako la yusaddauna anha ay la tasadda ru'usihim min sharabiha aw ba sira sozo wa agoke ni wa wala yunzafun ay wala eh, yaskarun aw ba merada yani adani wa aw merwa fatazhaba bi uqulihim do me ka iroye ni uqule ka hamri dunya asman ki tine honon onon lurika azanyo ga arbawa enne yo konole hom agoka homaro deso kusa ono danyi himari nkita yani were iwe done ku brain done ku ro e ko so doke قال ابن عباس ابن عباس ولا غاكا في الحمر اربع حصار انيتي اني اني السكر أي مالي والصداع دس رسول والقيو أتهلا والبول أتيتي أتي إيه إيه إيه وقد ذكر تعالى حمر الجنة نمر سبحانه وتعالى دا مويتما يعني إتنا الجنة ونزهها عن هذه الخصال الذميمة دون دون يوكو ليون هوني إبلا هوني سناي كاي كواليتي ناي كاي أو بنتان وفاكهة مما يتهيرون أي wala hum fiha fakiyatun kasira abanye wa usuga na ikoro yataharun da yanye ma tastahi enizia nufusi enizia nei le ya agwa rona ro watanwe aha dobile ile wala mitari mimma yastahun ay wala mitari mimma yuhibun yani uyinu ana ikene sila wa yastahun dawawa qala ibn abbas abdullah ibn abbas aka ke yahtur ala qalbi ahadihim lahmi tayr aka huna yani uyikona ruinomi fayatiru ọkado hira hata yakọ bẹna adẹ kpọrọ dọ ba yọ bijan ala masaha mukliyan aw ana ike onwe ya bọ isada kaba waran abi kabi a iwon wa fil hadis ini hadis kala tanzuru ila tayr fil janna huwa yalinu min al janna fatatahihi fa we fayahirru bayna yadayka masuya dona wa wa ta aw jaw daika basman kabi wa obewan قال الرازي إمام الرازي وقدم الفاكهة على الله فسي أسود ودئوية لأن أهل الجنة أو كان الجنة يقولون أي عرسة لا أنجو أي وقوا قوا بل لتفكوا أقواز من ومه فميلهم إلى الفاكهة أو يجيشين أنا إكاي أسود أسكال أورالين أكثر كحال الشبعان في الدنيا هني asma kama hura ya zna kai inora ha ina hanan falidhalika agwasa nan qaddamaha la ta dawidi nok wa hurru in ka amsal lulul mafnun ai wala huma adhalik ala ya masana arenyo wa annaimun nisa enwome onya na min hurul in inonye na nai konye na aljanna wa wasiatil uyun anaika iyeni ogana fi goyatil jima dobtwa he ini ululan wal baha atoyiza tetere ka annahuna lulu da yasman ke diamond or lolo or pearl or jewelry ini oiz ìwọ̀n ati ní ọ̀yìn yake yake yàkẹ́yàkẹ́ alẹ́bi lamtamasohol aidi ana ìkúwọ́ ìkànnì ọ̀dà kọ́ọ̀lá fi tàṣe dáàkà inú ẹ̀nà ìtàṣe lè ṣàbàhàhùn nàbí lòló àṣùwáwẹ́ ní lòló filbayad ní ọ̀yìnwẹ̀tẹ̀ kisana صفه بالمكنون دي جوان كسانا كاسيتا لأنه أبعد من تغيير حسني أو كنوا بمكنون لليلي أو يبالا ودودانين dako wa hina sala tu musalama enu mana ku musalama radiyallahu anha asihon to mori se rasulullah sallallahu alaihi wasallam an hadha tashbih ini oibe nonon qala safahunna ka safa'i dur ya noka oninen ni banaya afman ke elata yani anahe elata na he rubi sawa ya no despair ya na ka ba ya ke ada elati mabu anu anyan ho fi azab alẹ́bẹ̀ tamaso aidi dọ́yìn ní isana ikaye dọ́yìn ní ahana ikaye ugbọ́ ikanya ọ̀dà zaki jaza albima kanu ya malun ai ja'alna lahum zalika kullu okay ya mani ma abisana ne wa jaza'an li amalihim salih fi dunya oisuwe ụta ụkọrọ idana ikaye azinin enem emene hana summa abara ta'ala an kamali na imihin fil janna ayre mono do mo na ta'ala do chin bebe oizete dogo ya enwome ana ko ba be ni na janna faqala daga fi la yasma'una fiha lagwan annaba wa ay la yatruku azanihim oba kanyuwa uta fahishul kalam ila na kila idochawen ila na kila kenekenowen ya ilenu eh, ilenu hono ndo wawo ono ndule kai oro oro anya oro oro na rajo ye na kosa ndi rajo ago ka na step hiure so anyo eh, na ute ku hiure so de na do wona ọrụ eh, do kai e ore kwa aja he an ka wes ni because of o oh, wa hura wa baba ya ta do he personally personally yo kuna hura sura ina na goro na wa ah, ma yani ene ko wa wa ngula yana ka o be da mai wa ana ke nes kene ka o ba ngun ta ne wala yalhaq wala yalhaqhum isman mimma yasmaun en ne le ba nyi be e di sana ka en ne o because ene honon wanya una wura nyi ele anu na wa nda ke biya be ka wa won akwai mu sana wa kafa wala tafi ma laysa laka bihi ilm asu je sana ka wayanyo ya na kin na sam'a aw sana ka adhao wal basar atisunu dare wal fuara sana ka adhao shairo kullu ulaika kana anhu mas'ula abasanan aba hulsainan amma ko he inal janna wa wa wa la wa but wey because of another da ele enyi e ko wo du e ka ka woro wo e jenyi do da sele ele so e o mo na ko ya da ke ma lo non o ka o ko o jenye no no me ko no do so ko wa na le me no is go an what is

ọ̀nà mọ̀sánà wàtàrà ẹ̀mẹ́wà ẹlẹ́kẹ́nẹ́kẹ́nẹ́ àrẹ́lẹ́náìká ẹlẹ́rẹ́náìká anyị ebe anásàásá kọ̀lọ́ àwọ́wọ́ akikọ́lá ibnabá dọ́kì láyàtí ma wọ́n na bàtílẹ̀ wọ́lá kàríbẹ̀ ẹ̀mẹ́wà ẹlẹ́náìká ẹlẹ́rẹ́nà na ṣubúrẹ́rin wọ́lá kàríbẹ̀ àrẹ́lẹ́náìká ilẹ̀ dɔk illa kila salama salama ay illa qawli ba'dahum li ba'd ɛbi pa ɛbi lɛ na ikaye ipɛnyi ba ka ay pɔsa salama salama oiha oiha yuhi bihi ba'dahum ba'da ana bukona ika ipenye ba ku pasan wa yafshuna salam fi ma bainahum da ya gani salama ina kanan wani qala fil bahr da ka inu na bahr wa zahir annahu istisna munqati yani na hule to ka istisna non istisna munqati li annahu lam yandarij fil lagu awoka okonon ane akwa onwune ire kenekene onwune na ika ire yawen أني استثناء أنا استثناء منقطع هنا معك جاء الطلاب كلهم إلا زيدا أبي student أنا أك زيد يعني this is استثناء من ملان أبي استثناء منقطع أنا لمتصل because إلى أرنو تفهم is part of يعني جنس الطلاب any student أنا أما ọ̀yẹ́ wọn kàkà ilẹ̀ akílẹ̀ salama salama salama salama ọ̀hìn nílẹ̀ ìlàgọ́wà ọ̀hìn ní tàṣíma so ẹ̀wọ̀n stisna ọ̀nà dẹ́ka ọ̀sánàfẹ́ stisna mọ̀nkọ́tẹ̀ yàní sẹ́ alẹ́sọ̀bọ̀ni sẹ́ ìsìkà ẹ̀yẹ́rẹ́ lọ́ka stisna anáfẹ́dẹ́n lẹ́mìàn dọ́rì fi lágọ́ wọlá tàṣím all be part of lágọ́ wọlá tàṣím yàrá ka ìnana ẹ̀gì bí exceptional ìnana oyi karere mother and ah, you give you exception ọ̀dọ̀ ọmọ ẹ̀rọ dídú ìsìkọwọ́ káyọ̀ ọ̀dọ̀ ìjẹ́kùrà wọn lẹ́wọ́n karere mọ̀ nìyẹn amma asana ẹ̀wọ́n istisna náà dọ̀bi anáìka ọ̀ oh, mutasi màtọ́sọ́ náà anábẹ́rẹ́ níbi istisna mọ̀ nkọ́tì dọ́kì wọ́kọ́ abu sòd abu sòd ọ̀ oh, kàkẹ́ والمعنى او كتما نوكاي انهم يفشون السلام او كيبا غاري سلام هي فيسلمون سلاما بعد السلام او كدا يا سلام يا ما ولا سلام وسا او لا يسمع كل منهم اني اسن انا بين باو الا سلام الاخر bada'an aw raddan ake salame ɛɛbɛn yi yasa isai da ka woni manin abosan rabo yada assalamu alaikum wa alaikumus salam sabawa Ah, ndure ki e shi odo ah, wile so dibi kai especially umone ina ndu kule kai oda kona misuna dosan ra misuna as de e bagale en lekwa aka suma shara fi tafsir ahwali sinfusani do se bejima da me hahi sabe elaye a ah, e pepo وهم أصحاب اليمين أنا بأصحاب اليمين أنا يكون سبحانه وتعالى وأصحابها إلى بك أصحاب سنة أنا بأصحاب اليمين سبحانه سنة يكون سبحانه وتعالى أو تنتهي إن أيضا يا هم سبحانه وتعالى أنه سكتار ذا فلا مقال ذا نعمنا ذا كم كمين ya ihe omuri ọ̀nà subhanahu wa ta'ala omuri ọ̀nà wọ ọ̀sùkátà ọ̀nẹ́wàfẹ́ mùkọ́rọ̀ ìdá Dọọ mẹ́ka ya àwa ha ikwẹ́tẹ́ kó ya malki ya ma da ìkàbọ̀ ha ikwẹ́tẹ́ iná aka ní àzọ́ntó mori sọ̀rọ̀ wà lẹ́sọ̀rọ̀ ìkọ̀fọ̀ bá ń bọ̀ nínú ọ̀nà ọka ya ha ikwẹ́tẹ́ aka aka irimi abubakar irime umar irime usman and the latter sabi anawa aikaye yele karuna iya mani lewa kai akorwa yani gwamba ya wannan because azanle le ele na kai ulaika allazina hadahumullah fa bihudahum muhtadi ele na ko mo na wa taala ora woro wajode oyeworo juzen no no ona moda kai sasa ne ni woli anya ne ni shewe anya ya ihe mu na wata ala umuri na wo o ndo so kata de ba nyango bora tora subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik